welcome back, ladies and gentlemen, to We Rock Your Online Studio. Another episode long. Hanging in there as we bring Julius Ademola Gang, Ademola Gang on to We Rock Your Radio. ní gbogbo àgbáyé ẹ̀ẹ́dẹ́ bá wà láàárọ̀ mú kí yẹn káàárọ̀ ẹ̀ẹ́dẹ́ bá wà lọ́sàn-án mú kí yẹn káàsán ẹ̀ẹ́dẹ́ bá wà lálẹ́ mú kí yẹn káalẹ́ ẹ̀ gbogbo yín pátá ni mo kí láàlú ní lóbi kankan ní gbogbo ibikíbi tí atẹ́gùn tí ìbá ń fẹ́ dé. wí so uh, wí rédíò online òun náà ni ẹ̀ ń gbọ́ lọ́wọ́lọ́wọ́ báyìí láti tó fìdí fìkàlẹ̀ sí nọ́mbà two Abioti Street off Akówọ́jọ road ẹgbẹ́ dàrú ẹ̀yìn kan sílẹ̀ sọ pé ẹgbẹ́ dàrú ẹ̀dẹ̀ lè sọ pé àkóhànjọ rú àkóhànjọ ẹgbẹ́ dàrú àkóhànjọ bàbá ìbò ìngíríngí ìndò ìngíríngí ìndò ìyá àjàságbá ni this clothes off Ajay Street. Off, off Ajay Street by Barry Bus Stop, Akwonjo. So, uh, uh, Bàbá Ibrahim ẹ mọ̀ bá a sọ fún ní nítorí mi ò lè ṣe nǹkan méjì ẹ mọ̀ bá a sọ fún wọn ní Igbo nítorí ẹ̀yin náà gbọ́ Igbo dáadáa Igbo láti rí pé Igbo làwọn náà but a máa sọ ní English náà ní ẹ pidgin náà. be anyị na-ege ntị ihe ọ na-ekwu bụ na ka anyị na-eme anyị n'izu ụka ndị nna eji echeta ndị nna anyị wee na-agụsị onye nna ọyawawụ enyi ma onye nne ọyawawụ enyi ọya anyị na-ajụ so ebe ọ bụla ị ka anyị na-atụli asị ada na ezinụlọ bụ na wapụta orie ụwa nwunne bụ ọkụ kristi chief executive and managing director of bonito limited lórí ìrì ọ̀rọ̀ tá à ń sọ tá à ń jiyàn lé lórí ọ̀hún wá ní à òun ní ìtàn tó jẹ ẹni tó súnmọ́ òun tóun lè sọ ẹ bó ṣe rí bó ṣe rí bó ṣe rí lórí ètò bá a ṣe ń lọ yìí á fún wọn láyè bí àwọn ó sọ̀tàn yẹn ọ̀rọ̀ máa sọ bóyá bàbá ni dídí bóyá àyà ni wúrà o á tún bẹ́ẹ̀ sí ní sọ bẹ́ẹ̀ yà á lọ sọ́dọ̀ Mrs. Mrs. Nkechi Nwachukwu welcome to our program I want to hear your story.

automatically becomes more important than the irresponsible father in that home. There are some homes that also that that's made up of responsible fathers. Those fathers, they are up and doing. They take responsibility of all all the things affairs of the home Whereas in some homes, this, the, their so-called fathers don't. So in a situation where a woman finds herself in such a home that the husband does not care about the family upkeep, about the children, that kind of home, you cannot defend this fact that women are not more important in such homes. Mm -hmm. m ga-abụ naanị ihe onye kwuru n'oyibo na-ekwu ọ na akpọwa na aga ezinụlọ na-enwekwa ezinụlọ ndị nna ha bụ na ee amaka efu ebe elu umeala o webachatara ha ha isi ehi so ọ na-ekwusi na aga n'ụdị ezinụlọ ahụ na nwaanyị nne kacha mkpa n'ụdị ezinụlọ ahụ maka n'ihi na nne bịara na-ekwuzi ihe nna kwesịrị na-ekwu n'ime ezinụlọ nke dị otu ahụ ma ọ na-ama na site n'ebe anwa si wee pụta nwaanyị Igbo nwoke amụrụ n'ala Igbo anaghị apụ ụdị agwa ya ka anyị ji na-ekwuda na nwoke na nwoke amarụrụ m na na na na isi na-anụ m I have a man, an evil man, abandoned his five children. Uh-huh. For the past 10 years, uh-huh. he never cared. Even during COVID, he never cared mm. out of those children. But tomorrow, you see such a father, he has prohibit the parents from seeing. Ara èyí wà lórí not allowed the the the mother আমরা igi nítorí pé ẹ̀rí pé kí bàbá àwọn many men are are now shopping this responsibility you just mentioned. báwo àwọn ọmọdé àwọn. getting somewhere abroad. So, but his plan was that the lady disappointed him and got married to his friend. Sorry, so, that lady don't born pikin for am, I mean another born pikin. No, you are not giving birth okay, any child for him. Just he promised the lady marriage, and the lady said he cannot wait because if he should wait for him to get money and marry her, that she will grow old and the man will leave and marry another a younger person. Mm. So based on that, the lady went forward to marry his friend who he first introduced to him as a relation. So after getting back to the the friend of this uh, eh, so, to, uh, supposed to be. So he had she had three three children, two boys and one girl. For that man. For that man. And one in one occasion they were coming back from the village, they had accident. The man died with the daughter. Oh, that is the man. The same man that she got married to. <laughs> Leaving her with her two sons. And when she was rushed to the hospital, She, the doctor told her that she had a spinal cord problem, that she would be able to give birth again. So right there in the hospital, we started developing more affection, love for the, the former man that she left. Mm. So he was always requesting for the man to come to the hospital to visit her. Hmm. And that was how the man started coming and they started their relationship all over again. So when she was discharged from the hospital, She knowing fully well that the mother of this young man and the father will not allow their son to marry her because here we are in the picture, they knew about that relationship mm. the hmm. first place. So she now went abroad to join her sister. She had a sister abroad. So she went to United States to go and join to go and uh, join the sister over there. Then so that this young man she will be she will use that to entice him to marry her again. So that was the plans was happening. Then this man now said, No, no, no, no, no. I will not allow this woman to cheat me again. She cheated me before. Let me go and get myself a wife. Mm. So that I will have my own children in Nigeria here before going to join her. Mm. Not that I don't love her again, or not that I don't want to stay with her, but I want to have my own children. Hmm. Now that I know that she cannot give me children. So the woman was like, let us adopt. me, then you have your own biological two children. Mm. So the man now decided to get himself a wife, propose to a lady, and got married to the lady. After traditional wedding, he did not discuss anything to this woman. After traditional wedding, he now started telling to the other woman that he's not married to. He told the mother that he wants to go to the embassy. I said, for what? He did not tell this woman that she, he had appointment at 8. Madam, after giving that one belly, I will never give her belly. No, that's traditional wedding, that's marriage. So when the mother got to know about it, they said no, never. The mother said over and dead, but mm. so for three good days he not eat. But, but after that three days, he now said, Oh, he has forgotten about the woman. Then he continued, the moved on, he went and did his wedding, both court wedding, church wedding, everything. With the present woman. With the present woman. With hope that he doesn't have the intention of going to join the other one again. Mm. So after having two children, If transfer and try to take the children to him so that after securing accommodation, he can come and pick the children. Hmm. This man now thank his God that he has gotten rid of these children, that he has committed the children, can now go to abroad to and join the concubine. So when the man got house and wanted to pick the children, the man said, No, go, I don't want to marry you again. Go, go, go, marriage is over. Because the children were already in his domain. Yes. So the woman was struggling to get the children back. are saying that the man get the Yes, it's the honor of children. Now, if they church when they come, they have to be very children. Okay, one career. Yes, it's not just the man of the one year, one year, one year. That is the children. One year, one year, one year. Now, what is that man? No, that was not. Will you call him a father? Later, it's not a better to the family. So this man struggled and got her children back. Mm-hmm. You cannot reap where you did not so. Mm-hmm. Yes. The woman prayed to God fervently, and God had time, hmm. and got her children back. Hmm. It was a battle. Hmm. And if you see the children when they came back, they were looking like beggars. But today, when you see the children, you will feel like having children. They are angel now. They are angels now. Ah. <laughs> if you go to ah, 070 070 4438 9317 070 pè sí afẹ́kẹ́ pè sórí zero seven zero forty four thirty eight ninety three seventeen zero seven zero four four three eight nine three one seven. Hello. Bonito Limited. We are dealers of electronics, all forms of electronics and household utensils. Our office is located at uh, number 6 Akinyede Close, off Ajay Street by Valley Bus Stop, Akwajo, Lagos. Our, our phone number is 070 370 72538. Hmm, hmm. 070 370 seven two five three eight. Did we get you on WhatsApp too? Yes. Uh, uh, no problem. They, they, will, they will come and buy market from you. All of them here now, see. They sell electronic um, something here. washing machine. And you get you get like this microphone. yes. Yes, yes. And you refer to people. Yes, keep you need to do that. Mm. three seven seven five three eight. Hmm, hmm. tẹlifóònù nọ́mbà madam lẹgbọn yẹn tẹ bá fẹ́ pè wọn sórí tẹ bá fẹ́ ra ọjà èyíkéyìí tí wọn ti polówó lórí ètò yìí ẹ máa pè wọn sórí tẹlifóònù tí wọn sọ fún yẹn tẹ bá fẹ́ dá sí ètò yìí nígbàkigbà lásìkò kásìkò tẹ bá fẹ́ dá zero zero forty four thirty eight. ti ṣẹlẹ̀ wọ́n lè bẹ̀rẹ̀ lágbá máa sọ lórí bàbá tàbí na-eme ọnọbadị igbo nụ ya ahụ oriakụ nneka nwachukwu nwanyị nwanyị tara aka eji aga mba gba ndị naijiria okwu tóò adúpẹ́ àlejò wa dúpẹ́ púpọ̀ lọ́wọ́ àlejò àti àwọn ọ̀dẹ̀ wá sórí ètò yìí tó bá Nkechi eh, Onwuachukwu ẹ ṣé gan Nigeria Limited, sellers of electronics and home appliances. Thank you very much, my producer, Mr. Jim Devine, all the way from Scotland. Thank you very much for giving us kudos. God bless you. And don't do anything mischievous. Meet you again next week.